gbìn sípa ti ọ̀run kò sì ń ṣe sí ayé yìí rárá ìgbé ayé bíbélì jésù kristi rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n to ìṣúra wọn jọ sí ọ̀run kí wọ́n bá lè jèrè àìlópin láti ọ̀dọ̀ ọlọ́run kristi sọ ìtọ̀tí láti fi gbé ọ̀rọ̀ rẹ̀ ní ìdí ilé ọkùnrin kan ọlọ́rọ̀ ó sọ ọ̀pọ̀lọpọ̀ ó sì rò nínú ara rẹ̀ wípé èmi ó ti ṣe nítorí tí èmi kò ní ibi tí èmi ó gbé kó èso mi jọ sí ó wípé èyí ni èmi ó ṣe èmi ó wó àká mi palẹ̀ èmi ó sì kọ́ èyí tí ó tóbi níbẹ̀ ni èmi ó gbé to gbogbo èso àti ọrọ̀ mi jọ sí èmi ó sì wí fún ọkàn mi pé ọkàn ìwọ ní ọrọ̀ púpọ̀ tí a tò jọ fún ọdún sinmi máa jẹ máa mu máa yọ̀ ṣùgbọ́n Ọlọ́run wí fún un pé ìwọ aṣiwèrè ní òru iná a ó béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ ǹjẹ́ títa ní nǹkan wọn ni yóò á ṣe tí ìwọ ti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ó to ìṣúra jọ fún ara rẹ̀ tí kò sì ní ọrọ̀ lọ́dọ̀ Ọlọ́run Lúùkù orí kejìlá ẹsẹ̀ kẹrìndínlógún títí dé ẹsẹ̀ kọkànlélógún ẹ̀kọ́ ẹnikẹ́ni tí ó bá ń ro ti ayé tí kò sì to ìṣúra kan ṣoṣo sí ọ̀run yóò jogún òfo ní ọjọ́ ìdájọ́ ọlọ́run ní ìkẹyìn ọrọ̀ ayé fún ìgbà díẹ̀ ni wọn yóò wà fún ìgbà díẹ̀ wọn a sì parẹ́ ọlọ́rọ̀ ẹni lè kú bí àbòsí ní ọ̀la bí ó tilẹ̀ kú pẹ̀lú fífi ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ sílẹ̀ fún àwọn ọmọ rẹ̀ wọ́n lè má lè tọ́jú ọrọ̀ náà ṣùgbọ́n ohunkóhun tí ènìyàn bá gbìn sí ọ̀run kò ní parẹ́ ṣùgbọ́n yóò wà títí ayé ohunkóhun tí a lè pè ní ìṣúra ọ̀run ni láti máa pe àkíyèsí ènìyàn sí ọlọ́run kí ó sì máa fi ògo fún un tí a bá ní kí a wo àwọn ojúṣe tí ó yẹ fún Ọlọ́run onígbàgbọ́ tí ó ń ṣe ìtọ́jú tí ó sì ń gbàdúrà fún àwọn ẹlòmíràn yóò gba ẹ̀bùn láti ọ̀run bákan náà kìrìsìtẹ́nì tí ó bá ń jèrè ọkàn yóò rí ẹ̀bùn gbà láti ọ̀run nítorí náà gbogbo ọmọ Ọlọ́run ni a pè láti jẹ́ aṣojú Kristi ní ayé kí a sì sa gbogbo ipá wa ní ìjèrè ọkàn sí ìjọba Ọlọ́run kí wọ́n bá lè gba ẹ̀díbàjẹ́ ọ̀rọ̀ tí kò níye gẹ́gẹ́ bí àǹfààní ti ọ̀run. àdúrà ọlọ́run olùfẹ́ jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti máa tò ìṣúra mi jọ sí ọ̀run níbi tí kò sí ìdìbàjẹ́ má ṣe jẹ́ kí n kó sí páńpẹ́ ìlépa afẹ́ ayé bí ohun tí ó jẹ́ ìlépa mi nìkan ró mi ní agbára kí n lè lo owó mi dúkìá mi ìfẹ́ mi sí ìjọba rẹ ṣe mí ní aṣojú rẹ tòótọ́ kí n lè ní ìpín nínú ìjọba ìdíbàjẹ́ rẹ jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ ṣe amọ̀nà mi kí n lè ní àṣeyọrí nínú ohun gbogbo ní orúkọ Jésù Kristi ni mo béèrè àmín